lórí Islam ní ìbámu sí ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam àtàwọn salaful umma ọlọ́wọ́n bá tí ó ṣe orí ńláńlá tí kò lẹ́gbẹ́ yìí ọlọ́wọ́n bá tó ṣe ilé ẹnìkọ̀ọ̀kan wa lórí òun náà ni ọba tí a dúpẹ́ fún àti àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà annabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbindi alkiyama àti gbogbo àwọn ọmọ ya ní àpapọ̀ ní ọkùnrin ní lóbìnrin ní ọmọdé ní àgbàlagbà onílé àti àlejò àti gbogbo wa pẹ̀lú gbọ́nà islam pẹ̀lú kíkí islam pípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí àlàyé tí a ń bá lọ tí a ń gbé ẹwù lọ tí a ń tàmálẹ̀ sí ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé ó pàtàkì púpọ̀ ní àwùjọ wa ilé tó jẹ́ sí wípé nínú àwọn àrùn eléyìí tí ó tàn káàkiri tó dẹ̀ ń àwọn èèyàn láàmú wa ló wà nínú lànà tí àwọn Yahud àti Nasara tí wọ́n dẹ̀ gbé wá ni ẹ̀yìn sì ti máa wípé gbogbo nǹkan tí àwọn Yahud àti Nasara bá ti gbé wá òun náà ló máa ń kó àwa mùsùlùmí lójú òun sì ni àwa mùsùlùmí la máa ń múra kankan sí àfi bí ẹni wípé látọ̀dọ̀ ọlọ́run ọba ní nǹkan ní ti wá ní nítorí pé a máa ń rò wípé àwọn wọ̀nyí ni wọ́n lajú a máa ń rò wípé àwọn wọ̀nyí àwọn náà ni wọ́n nímà nítorí ẹ̀rẹ́ àwọn nǹkan tó bá wá látọ̀dọ̀ wọn o mọ̀ ń kún wà lójú púpọ̀ pàápàá jùlọ tó bá jẹ́ sí pé ìlànà àwọn aláwọ̀ funfun ni nǹkan tó bá ti lè wá látòkè òkun nǹkan tó kún bọ̀ ìmá ń sábà jọ wá lójú ní ọ̀dọ̀ wa ń bí báyìí gbogbo tó bá ti lè wá látọ̀dọ̀ àwọn funfun nínú ẹ̀ ni alámàrí tí a yanjú ọ̀rọ̀ nípa al-muzaharat al-muzaharat rẹ̀ eré tó ń ni tá bá sọ kí al-muzaharat tí a bá pè gbogbo apáta tí a wà ní jòkólẹ̀ yìí rèé pé kí náà pè ní al-muzaharat gbogbo alamọ̀túnmọ̀ rẹ̀ ṣùgbọ́n nígbà tí a bá wà ní àwùjọ tí a bára wa yìí ilé ìtọ́jẹ́ sí wípé àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí máa já oríṣiríṣi ọgbọ́n láti fi nǹkan tí a kò dá láti fi rinlẹ̀ àbí láti fi làákàyà àwọn èèyàn ṣeré àbí láti dàrú máwọn èèyàn lójú nǹkan tó jẹ́ pé ó klẹ́ àtẹ́lẹ̀ nípínlẹ̀ so láti wá máa ja nǹkan yírú òun náà ni máa ń tí ó jẹ́ sí pé ìgbà mí rèé sọmọ pé Yorùbá máa ń sọ pé ẹni tí ò bá ní jẹ́ kéèyàn yó a máa ń kọ ti ẹ̀mọ oúnjẹ ni tí bá ti mọ̀ pé lágbájá ni ò ní jẹ́ kí n yó kò sì sọ́gbọ́n tí mo fẹ́ dá sí àfikọ́ bá mi jẹun kò ní jẹun yóò náà ni, iye àti ti kọ tí ẹ má kí n lè yóò so nítorí ẹ̀rẹ́ a tún padà mẹ́nubá kí náà ń pè ní al-mudaharat nínú ìtumọ̀ èdè gan torí èdè ti fẹ́ dá orúbá yìí sí àti bára wa láwùjọ bí tó jẹ́ sí wípé gbogbo nǹkan làwọn èèyàn fẹ́ máa dàrú kódà èdè tó clear lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá èdèrè lárúbáwá gan rí in tó clear àwọn yóò tó fẹ́ ma sọ pé ẹ ó pín sí oríṣìíríṣìí báyìí sí náà al-muzaharat eré tí mo ní àpàdà gbé ìtumọ̀ rẹ̀ yẹ̀wò ní ìbámu sí kí ni àwọn elédè kí ni wọ́n gbọ́yé lórí ọ̀rọ̀ yìí bákan náà tí àwọn olùmọ̀ bá lò nínú àwọn tírà wọn kí ni wọ́n gbọ́yé kí ni wọ́n dẹ̀ ń sọ kò yí báyìí nìsìn ṣùgbọ́n àrùn kan ní tó jẹ́ pé ó ń bá àwọn èèyàn fínra láwùjọ wa yìí ó kéré nínú àwọn èèyàn lónìí rèé tí kò kí ń wú àbí tí kò kí ń pèpè sí àbí tí kò kí ń ṣe kíni tí kò kí ń nífẹ̀ẹ́ sí káwọn èèyàn kan bọ́ta kí wọ́n máa ṣe ìwọ́de láti tako àwọn olórí nítorí pé kíni nítorí pé àwọn nǹkan kẹ ń bẹ nínú àwọn ẹ̀tọ́ tó yẹ ká gbà lọ́wọ́ àwọn olórí ṣùgbọ́n tó fi ń dùn tí àwọn èèyàn sì rí pé àwọn ẹ̀tọ́ lélẹ̀ yìí tó jẹ́ ẹ̀tọ́ wa tí a sì rí pé nǹkan yìí wọ́n fi ń dùn kò sẹ́ni tí wọ́n yàn ti wá èèyàn kan tí ń pèpè ìmọ̀ tako ìjọba inú àwọn èèyàn máa dùn pé máa bá lọ àfáà ń gbádùn torí pé ó rí wípé àwọn tí ń fi ẹ̀tọ́ àwọn dùn àwọn lẹ́mbà wọn ṣe kíni lẹ́mbà wọn bú yẹn so ó mọ̀ ní pé kódà bọ́ wọn bá ti lágbára ti gbẹ̀tọ́ yẹn dédé ìbú tẹ́ ń bú wọn tá tẹ́ ń sọ̀rọ̀ sí wọn yìí tẹ́ ń gbó wọn lẹ́nu yìí eléyìí náà ó ti ń fi wá lẹ́mi balẹ̀ pé àti ẹ̀rí kankan tí a fi ń tutù ẹ̀mí wa pé ẹ̀hẹ́n àtà ń sọ̀rọ̀ sí wọn ẹ̀yàn máa lè orí dá fún yín a'udhu billahi minash shaitanir rajim ó kéré gan wallahi tẹ́ bá wọnú tẹ́gzíre abẹ́wà lásẹ̀mblì ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn èèyàn máa ṣe bí ìgbéjọba sí pé bí ìmọ̀ sọ̀rọ̀ jọba pé ẹ wọ́n tún ti ṣe kìníkà kìníkà bílíọ̀n náírà wọ́n tún ti kó jẹ kìníkà tírílíọ̀n náírà ẹgbọ́n nǹkan tí kìníkà sọ ní àwọn èèyàn láwùjọ wa yìí ọ̀rọ̀ à ń discourse ìjọba sàbòsí ń bí ọ̀nà báyìí wọ́n dá ìjọba yẹ kí náà báyìí wọ́n ṣe ìjọba yẹ kán so omi sádùgbò yìí wọ́n ṣe òun ni ó ń kálukú wa lágbájúmọ́ bí ẹni pòun lọ̀rọ̀ pìlẹ̀ sí wa tó yẹ ká mójútó bí ẹni pòun lọ̀rọ̀ alkèyàmà wa tó yẹ ká mójútó èmi tí ẹ máa ń wo kíní kan wípé ó yẹ kíyàn ti ẹ̀ta síbi kan yóò bá ní kíyàn ta síbi ìsáná kí èso ogun àwọn ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ tó yẹ pé tẹ ti bẹ̀rẹ̀ ẹ̀dọ́rọ̀ politics sílẹ̀ ẹ̀rí pé àti wà sí kírísẹ́nì lẹ́jọ máa yọnu sí ìyẹn jẹ́ kọ́kọ́ tó ná níràn ọ̀tọ́ yẹ́kọ́ yẹ́kọ́ kọ́kọ́ withdraw ní ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ tí àti wà dọ́gba wà ni mi ní week before the last àwọn ó lẹ́kìtì ń so majority àwọn tó ń discuss gire tí wọ́n ń ṣe kí ní àwọn christian náà ni àtàwọn muslims wọ́n wá jọ bẹ̀rẹ̀ sí máa flow lórí ẹ̀lẹ́kẹ̀ẹ́kì tí wọ́n sọ rẹ̀nìkà mú ní ìwọ̀n náà wùn sí wọ́n náà wùn sí ṣerú nǹkan báyìí lè mífẹ́ ma dá sí wọ́n wá kó wá bá mi wọ́n sáwà àwọn àgbàlagbà tán wá rọrùn èmi kàn sá gbójú tẹ́gbẹ́ kan pé mi ò ní interest inú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kí ni àti wọ́n jọ máa discuss the election ní àti kírísítẹ́nì náà wà dọ́gba kẹrin àkíníkan ah, àkíníkan ah, wọ́n ti ti kó kíní wá kíníkan ni wọ́n deploy sí iye ọlọ́pàá báyìí iye trúùpù báyìí wọ́n deploy sí kíní báyìí ah, irú àwọn strategy tó ti wà ń lẹ̀rẹ̀ kí ni mo fẹ́ kíníkan àkíníkan tó ti rí mo rí gbogbo campaign rẹ̀ lórí àwa flow ní àti kírísítẹ́nì tí kò lẹ́sìn so àwa jọ dọ́gba ẹ gẹ́ẹ̀tì pọ́ǹtì mi so ó túmọ̀ sí pé ìntọ́ yẹ kí mójútó kọ́ nìyẹn ìntọ́ yẹ ìntọ́ kan náà gbé tí ayé tèmi kọ́ nìyẹn kó ó bá ṣe wùká discuss ẹ̀ tó náà fìbànújẹ́ náà ni honestly speaking á jọ fìbànújẹ́ náà ni kà máa yàgbàdo ẹnu lásán a lè rí ṣe èmi ọmọ wá tìláwàtù kùránì mélòó ló ti rí ṣe àwọn tíra mélòó tí ó sàǹfàní fún ẹ ló ti rí kà àwọn ètò gbésí ayé gan tí ó tẹ́ pé yóò mú ìdàgbàsókè bá ọ nínú gbésí ayé rẹ̀ ló ti tí wà jókòó sí bí and discuss the politics so in tí mo bá débẹ̀ ni pé ẹ rí pé àwùjọ tá wà yìí àwùjọ kan tó jẹ́ sí pé ó fara mọ́ irú nǹkan yìí gan kódà lónìí lónìí mo wọ taxi kan bàbá tó drive taxi tí mo wọ̀ yí ìpè lọ́bẹ̀rẹ̀ tí ma gbéjọba sẹ́ pọ̀lọ́ì ìpè tí ma gbéjọba tẹ́mà káwọn èèyàn láìka ma discuss ọ̀rọ̀ ìjọba gan pé àìjọba kìnítọ̀ ẹ̀kan ṣe ìwọ̀n develop débi develop di àwọn olórí burúkú wọn wọn company wá sí Ìlọrin olórí burúkú company wá sí àmúrí ah, bàbá nítorí Ọlọ́run ẹ má ṣépè fún wọn ó pè pé tẹ́ǹsẹ́

ṣàpéjọ́jọ́ ọ̀nà gbogbo wọn náà ni kálùn tó sọ kálùn tó wà ní mọ̀ ìṣẹ̀dálẹ̀ kọta olèrè eléri bú wọn náà wà tẹ́wà ẹ̀ so àrùn kan ni tó ń dàmú àwùjọ yìí kò yíba nìtì àrùn kan ni tó ń dàmú àwùjọ so ló fà lọ́fi jẹ́ sí wípé irú àwọn nǹkan báyìí rèé àsìkò tí ó káwọn kan wá gbé wá lórúkọ ẹ̀sìn pé ẹ̀sìn náà fara mọ́ ẹ̀sìn ṣe kíní kan wọ́n ń sábòsí sẹmọ̀ wípé in táwọn èèyàn àyà wọn fẹ́ gígùn tẹ́lẹ̀ kùn máa náà rẹ̀ tún wá há àwọn èèyàn fẹ́ tí ni wọ́n tún wá lẹ́sìn fara mọ́ sẹmọ̀ pé ti tú wọn lẹ̀ bí kan máa ṣe kíní kódà á rí inú àwọn èèyàn síwájú kọ́lọ̀mọba àlékẹ́lá tó fi dáwà sàlàfíyà kọ́lọ̀m tó fi kẹwa kọ́lọ̀mọba àlékẹ́lá tó fi àwọn àbá tó nàtàánú wa wàlọ́yà wá ti ní nílò rírí pé a kí revolution ti ẹ̀sẹ̀ rẹ̀ nùlú yìí o solution fún gbogbo àwọn problem àwọn political problems ta ní kí revolution ṣẹlẹ̀ abẹ́ẹ̀kọ́ ni bọ́yẹ́lómínà ó ti máa rò rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé àwọn revolution yẹn àbí tí revolution bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ́dà ẹgẹ́ bí àfáà tó ní ó ni mọ̀mọ̀pọ̀pọ̀ mọ̀ tí ẹ̀ náà ní jẹ tíra ọ̀run ti ń yàbò ìṣẹ́gbẹ́ kèéṣẹ́ jọ kèéṣe wàhálà ẹnìkan tí revolution bá ṣẹlẹ̀ gbogbo wa yìí náà ọlọ́run mọ́ jàárì yóò kàn jẹ́jẹ́ mi mo jòkó ńlé síra ní ìsìn tó bá máa revolution ò nígbàdó àkọsẹ̀rẹ̀ láyé ó lè jẹ́ wọ̀gan ni wọ̀gan lálákọ̀ọ́kọ́ tí ọkọ̀ bá revolution lo. débò sọ wípé ni bóyá nù sàárì ló ti padà lọ́mọ gbẹ̀tọ́ rẹ̀ so lórí ilé òpé ni inú sàárè ló ti padà lọ́wọ́ ẹgbẹ̀tọ́ rẹ̀ ẹ̀yìn wọ́n ní èyàn tí mọ́tò bá gbá kọ́ ní mọ́ mú nọ́mbà àbí èyàn tí mọ́tò bá gbá òun kọ́ ní mú nọ́mbà ẹlòmíì ní ọba mú sọ̀rọ̀ lọ́wọ́ ọba ní kọ́dá ń kó sànú wa àrùn kan tó ń dàmú àwùjọ yìí ni naam lálẹ́ yìí insha Allah tíra tí a ń ọ̀rọ̀ tí a ń kà lọ nínú ọ̀rọ̀ kan tí mo sọ wípé ẹnìkan kọ tó jù sí orí a gúrùpù kan tí àdìjọ wà níbẹ̀ tí mo ní mo forúkọ bo gúrùpù yẹn láti rí insha a parí ọ̀rọ̀ yẹn lálẹ́ yìí ṣùgbọ́n nínú àwọn nǹkan tí yóò máa yọ jáde lọ́pọ̀lọpọ̀ gbà nínú ọ̀rọ̀ náà ni al-muzaharat a ní láti ma kí ni ìtumọ̀ al-muzaharat níbàmú sí kílà àwọn elédè kí ni sẹ́rí pé tí ma sọ pé muzaharọ̀ ilé lárúbá ni mo sọ àbí agbọ́dọ̀ ma kí ni lárúbá gbà lérò pẹ̀lú kẹ́límà yìí pẹ̀lú gbólóhùn yíre kí ni lárúbá gbà pẹ̀lú ẹ̀ so ẹ̀rí pé ń gbàtà ń sọ ní èdè míì tàbá fẹ́ sọ lóyìnbó láti sọ pé protest àbí tàbí láti sọ pé demonstration táwọn fẹ́ sọ lédè Yorùbá láàmọ́ sọ wípé ìwọ́de àbí ìfi ẹ̀hónú hàn àbí ṣùgbọ́n ní lárúbáwá gangan ó yẹ ká gbìyànjú tàbádẹ̀ fẹ́ wátúmọ̀ nǹkan nínú lárúbáwá ìmúláwà sí jama'a a lọ wo tíra akọnilédè tó ń pè àwọn dictionaries àwọn ìwé àtàlàyé èdè tó jẹ́ sí lárúbá lálọ́wọ́ ẹ wá jẹ́ kí n fi kí níkan kí n fi tó yín létí sẹ́ẹ̀mọ̀ yí pé mùzọ́hárọ̀ kò ní ìpìlẹ̀ lórí àgbọ́yé bí tí a ń tà ń gbọ́yé sí nísìnyí kò ní ìpìlẹ̀ nínú àwọn dictionaries ìsáájú tó jẹ́ àwọn dictionary àkọ́kọ́ kò ní ìpìlẹ̀ kí ló fà á tẹ́mọ̀ kí lẹ́fẹ̀mọ̀ sí ò ní ìpìlẹ̀ nítorí pé nǹkan yẹn kò sí ní kò ẹ̀zìsì tẹ́lẹ̀ kò nípìlẹ̀ nínú ìtàn Islam ẹjọ́ ọ̀dá sáàmà yìí sí nǹkan yẹn kò sí nípìlẹ̀ nínú ìtàn Islam so nǹkan tí ò sí nípìlẹ̀ tí wọ́n mọ̀ níjọ́un rẹ̀ tí wọ́n mọ̀ ẹ̀ lè expect pé yìí tí wọ́n mọ̀ ká ma wá kọ ìtumọ̀ lé lórí abẹ́ẹ̀kọ́ ni nǹkan tó bá mọ̀ tí ń ṣẹlẹ̀ náà ni wọ́n mọ̀ so ẹ̀ lè sọ̀rọ̀ nípa tẹ́mà so mùzọ́hárọ̀ rẹ̀ kẹ́lẹ̀ bá mẹ́ pé kódà lára ẹ̀rí pé kò sí lára Islam lára ẹ̀rí pé kò ní kò sí kò ní ìpìlẹ̀ o ni pé ẹ lọ chẹ́kì àwọn màájímù èmi gbìyànjú tàbádẹ̀rẹ́ ni tó rí ìpìlẹ̀ fún nínú àwọn màájímù àkọ́kọ́ kó dákun ká mọ̀ Ibn al-Manzur rahimahullahu ta'ala nínú àwọn tó gbìyànjú dáadáa nínú à ń tú afáwátákọ lisanu al-arab lisanu al-arab èmi chẹ́kì lisanu al-arab al-muzahara gbogbo ìtumọ̀ tó tú kò sí kẹka tó mí ní à ń ṣe wọ́de mẹ́ nítorí pé al-muzahara rẹ̀ ó wá láti di gbólóhùn zọ́hárọ̀ zọ́hárọ̀ láti di yẹn láti pìlẹ̀ yẹn gbogbo ìtumọ̀ tí Ibn al-Manzur tó fún mùzọ́hárọ̀ tó fún mùzọ́hárọ̀ nínú mẹ́jàmù ẹ lọ́wọ́ lisanul arab kò kọjá al-mu'awana al-mùzọ́hárọ̀ al-mu'awana kánara ẹni lọ́wọ́ so túmọ̀ sí tán wí kò tú àrí al-mu'awana bákanáà al-mùzọ́hárọ̀ tí mo sọ ziharu ti ẹ̀ nítúmọ̀ ó ní ìpìlẹ̀ nínú al-Qur'an ó ní ìpìlẹ̀ nínú al-Qur'an az-zihar ó dẹ̀ ní ìpìlẹ̀ nínú ma fiqh kí náà pè ní az-zihar ó náà ni kí ọkùnrin sọ fún ìyàwó rẹ̀ pé anti alayya haramun ka zahri ummi ó ti di èwọ̀ fún mi láti fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yìn ìyá mi ṣe dèwọ̀ fún mi láti fi lélẹ̀ ìtàn pè ní az-zihar nìyẹn lára ìtumà àzìhárù tán pè ní òwúnà náà zọ́hárọ̀ ni o pè masdaru zọ́hárọ̀ ni masdaru fa'ala pè mẹ́ta ní máa wá fa'ala yóò mufa'ala aw fi'al aw abi mufa'alatan aw fi aw fi'alan abi ẹ ń bá mi lọ ṣẹ́rí gbogbo lágùn yìí kò yẹ ká máa lágùn ṣùgbọ́n in tó fà tó fi yẹ ká máa tó tàbí ń lágùn báyìí ni pé àwọn Maradona pọ̀ láwùjọ wáyìí ọmọ ń gẹ́gẹ́ wọ́n fi ń gẹ́gẹ́ so ọwá níbi pé ká má da èdè rú mọ́ wa lọ́wọ́ torí wọ́n ẹ̀sẹ̀ fẹ́ sọ wá di ẹni tí ò gbédè táẹ̀sẹ̀ lọ máa kọ́ èdè bẹ́ẹ̀ ni tá ń sí ń wíre in tó clear ni in tá ń wíre tó clear ni mo ń padà bọ̀ wá síbi ìtumọ̀ gẹ́gẹ́ tá ń wí tó ẹ́ pé tábá ti wí mùsọ́hárọ̀ mo sọ lọ Islam kò ní ìpìlẹ̀ nínú èdè lárúbáwá sí ìtumọ̀ tí mo ń sọ yẹn ni mo ń sọ o ìpìlẹ̀ rẹ̀ ni pé tán sọ pé almuawana ìran rẹ̀ ni lọ́wọ́ tàbí kí ọkọ sọ fún ìyàwó wípé ẹ̀yìn rẹ̀ di èwọ̀ fóhun láti fi lélẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yìn ìyàwó ṣe dèwọ̀ fóhun láti fi lélẹ̀ ó ṣe ẹ̀yìn rẹ̀ ó fi ẹ̀yìn ìyàwó rẹ̀ ó fi wú ẹ̀yìn ìyá rẹ̀ níbi ìjẹ́wọ̀ ó burú o ìdájọ́ rẹ̀ lágbára o ìbẹ̀kọ́ là ń lọ ó sì ní tààrà àbí ìbẹ̀kọ́lá lọ kùránì mẹ́ntẹ̀n tààrà ẹ̀ dáadáa wàlẹ̀zínà yóò zọ̀hìrú na minkum min nisa'ihim àbí ẹ̀kọ́ ni ẹ mẹ́jẹ̀ kí n lọ bẹ̀yẹn ogun iná lẹ́tì ma ayà yẹn dáadáa àbí ọlọ́ọ̀bà alẹ́kẹ́lá ka gbogbo àwọn tààrà tí ẹn tó bá ṣe rú ẹ̀wú ṣe lára ibn manzur ibn manzur rahimahullahu ta'ala tó tú nínú àwọn nǹkan tí àfáà wa Ibn Manzur tó tú nínú muzahara ni pé kéèyàn mú aṣọ kan kó dàbò aṣọ ẹlẹ́ẹ̀kejì kó fi aṣọ kó dàbò ra wọn kó mú aṣọ aláwọ̀kọ́ kó dàbò ẹlẹ́ẹ̀kejì ẹ́ mara nínú tí ma muzahara tí ó wá látọ̀dọ̀ àfáà wa Ibn Manzur al-Qamusul ọ̀rọ̀ yìí náà tún rèé ẹ̀tún rí pé lórí àwọn ìtumọ̀ ilé tá ń gbọ́yé láyé òde òní wọn tú bẹ́ẹ̀ in tí wọ́n ń gbọ́yé láyé àsìkò yẹn òun náà nìyẹn ó ní ibi tí ẹ ti ń gẹ́ẹ̀tì point mo fẹ́ yọ ńbẹ̀ wípé ní ìpìlẹ̀ ní ìjọun wọn máa tán ń pè ní ìwọ́de kò sí nínú dictionary ìjọun ìgbìyànjú tèmi lélẹ́yìn tabarẹ́nìkan tó dákun tó lè bá mi rí nínú àwọn dictionary john wípé ìwọ́de ọjẹ́ tí wọ́n mọ̀ wípé ma ń ṣẹlẹ̀ lásìkò yẹn tó fi jẹ́ wọ́n wá tú mọ̀zọ́hárọ̀ sí ìwọ́de ẹ̀dàpẹ̀wà mú nínú àwọn ibi rí tó ma ìwọ́de nínú àwọn nígbà tó ti padà wá jáde rẹ̀ ó padà wá ráyè nínú àwọn dictionary sin kí wọ́n máa tú bẹ́ẹ̀ nítorí pé a ti padà mọ̀ pẹ̀lú pé kí ni o àwọn èèyàn ká ti gbé wá sáwùjọ wa yìí ẹ̀rí mi gbọ́yé nígbà tó lè yá sí pé in tí wọ́n gbé wá yẹn náà ká máa ṣe lórí àgbọ́yé wọn wípé ká ṣe ìkóra ẹni jọ láti ṣe ìwọ́de láti fi ẹ̀hónú wa hàn àbí so in tí wọ́n wá ń ṣe ní kẹ́yẹn kò sí kálímà míì tí ó tú nínú èdè lábáwá ju mọ̀zọ́hárọ̀ lọ ọwá wọnú àwọn màájímù ayé òde òní ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé tẹ́ bá lọ wọnú alqamusul al-mu'jamul wasiq al tẹ́bá lọ wo ẹ bá ìtumọ̀ mọ̀zọ́hárọ̀ ń bẹ pẹ̀lú ìtumọ̀ káṣekíní káṣe ìwọ́de ẹjẹ́ tí fún yín ẹjẹ́ kí n ka al-Mu'jamul Wasiq ẹjẹ́ kí n ka fún yín ṣẹ́rí in tó yẹ kí máa lágbogbo adúrú ogun yìí kò jú pé Ọlọ́run Ọba ní kó kí ó ṣàánú wa kọ́lọ́run Ọba kí ó má jẹ́ kí nǹkan kó dàrú mọ́ wa lójú ọláàjọ́ kan sọ ọlọ́run ba gbogbo àwọn àsìgbọ́ eléyìí tó ń kọjá lọ láwùjọ wa yìí abẹ́lọ́wọ́n ba alékẹ́ ọlákọ́dákùn kí ó la alùmọ̀ yìí kó nínú àwọn nǹkan wọ̀nyí na mo ní tábàlọ́wọ́nú almu'jamu alwasiq almu'jamu alwasiq mẹ́rẹ̀jáàmù tó gbajúmọ̀ dáadáa ni dictionary tó gbajúmọ̀ dáadáa ni a ní page 578 ní page 578 kálọ̀wó harfu zọ́ ìbá tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ gbogbo àwọn kẹ́límà tí wọ́n sọ̀rọ̀ ìtumọ̀ gbogbo àwọn kẹ́límà tó wá tó bẹ̀rẹ̀ pẹ̀lú zọ́ so wá bẹ̀rẹ̀ pẹ̀lú zọ́harọ̀ tàn pé zọ́hàrọ̀ gangan ní ìpìlẹ̀ àríẹ̀kọ́ ni eléyìí ni as-sulafiyyu al-mujarrad àbí lábẹ̀bẹ̀ wọ́n tó wá máa mú gbogbo àwọn àlékún tí bá ń lékún àwọn ziyada tí bá ń lékún bẹ̀ wọ́n máa mú wá bí مظاهرة وظهارا طابق بينهما ولبس أحدهما على الآخر وفلانا عاونه وامرأته ومنها قال لها أنت علي كظهر أمي أي أنت علي حرام وكان هذا طلاقا في الجاهلية فنهى عنه الإسلام gbogbo àwọn kan ní mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo jí tú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wọ́n kọ́ mú ni ẹnu àlékún tán sọ ní pé ọ̀rọ̀ zihar kí a sọ fún ìyàwó èèyàn wípé ó ti dèwọ̀ fún gẹ́gẹ́ bí ìyá mi wọ́n jẹ́ kó yá pé lásìkò jàhílíyà tọ́láàkù ní máa ń túmọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n Islam padà kọ́ òun náà ni ìlànà ra'yin ẹ máa wo eléyìí tí ó wá jẹ́ ìtumọ̀ ayé òde òní gẹ́gẹ́ nìyẹn iṣẹ́ táwọn Yahudi àti Nasara gbé wá tí gbólóhùn yìí náà wá ń túmọ̀ sí tó ń lò fún láyé òde òní àbí kéèyàn gbésáyé kéèyàn ṣe àgbéhàn ra'yu ìròrí kẹta ní kágbéhàn sáwọn èèyàn aw izharu atifatin àbí ìgbónára tí ń bẹ lára wa káfi hàn síyàn káfi hàn síta káfi ìgbónára wa káfi hàn síta ṣe ń bá mi lọ fi súratin jama'iyyatin ẹ̀lá kí n mọ́ ọlọ́njẹ́ ọdá fún ìtẹ̀ rí kéúké fi súnrọ́tí jama'iyyatin káwà se lè lákòjọ papọ̀ kí ni wọ́n pè yíò jama náà protest àbí demonstration ká sí àfihàn ìgbónára wa ká sí àfihàn ìròrí wa pẹ̀lú kí ni fi súnrọ́tí jama'iyyatin káwà kóra wa jọ eh ká wá ṣe kínní yìí ká ṣe àfihàn kínní yìí lórí àwòrán ìkó rẹ̀ níjọ papọ̀ ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ nìyẹn naam eléyìí mo ní tábàlọ̀ wọnú al-Mu'jam al-Wafiq abambe àbí ẹ jẹ́ kí n tó wá ṣe àlékún kékeré kan nínú tábàlọ̀ wọnú tíra yìí al-Mu'jam al-Mu'jam as-Sari' biduni internet al-Mu'jam as-Sari' internet mọ́jámù tó yára láì lo internet a rí kẹlìmà yìí mẹ́ pé zọ́ọ̀hárọ̀ zọ́ọ̀hárọ̀ wọ́n ni fi'ilun ruba'iyyun lazimun muta'add so wọ́n sáà bẹ̀rẹ̀ sí masalaye lọ wọ́n ni ظاهرت وظاهر ظاهر مصدر مظاهرة so wọ́n ní zọ́hártù zọ́hìr ní mọ̀lọ́rí ẹ̀ zọ́hìr ní amúrú ẹ̀ masdar ní mọ̀lọ́hárọ̀tù wọ́n ní zọ́hárọ̀ sọ̀híbahu tọ́bálìyàn zọ́hárọ̀ sọ̀híbahu àwánahu wa sa'adahu kí yà máa ọ̀ràn lọ́wọ́ ni zọ́hárọ̀ bẹ́yìn staubain tọ́bá kọ̀bẹ̀inahuma àwùlábisa àhàdáhuma naam lábísà ahadahuma ala al-akhar o ni àwọn ilé ìmò ti sàlàyé ẹ̀sáájú nínú al-mu'jam al-wasir mudhahara wọ́n ni mudhahara masdaru zahara wọ́n ni masdaru zahara ni ai ìtumọ̀ ni pé an tẹ̀sírọ̀ mawakibu minan nasi fi shawari' kí àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn kí wọ́n máa rìn lójú ọ̀nà kí wọ́n máa káwọn èèyàn kóra wọn jọ ká máa wọ́de lọ lójú òtítì áó tatajamharu fi sahat àbí káwọn èèyàn kójọ papọ̀ sí field káwọn èèyàn kójọ papọ̀ sí open place muhtajja ala shakhsin aw amalin káwà máa ṣe eléyìí báyìí láti fi lè fi ẹ̀hónú hàn lórí èèyàn kan àbí lórí iṣẹ́ kan táwọn èèyàn tí lórí iṣẹ́ kan tí ò dá àbí lórí èèyàn kan wọ́n kóra wọn jọ wọ́n wá ń rìn ní títì àbí wọ́n kóra wọn jọ sáàyè kan wọ́n bẹ̀rẹ̀ sí máa fi ẹ̀hónú hàn lórí èèyàn kan àbí lórí iṣẹ́ kan aomo ayida àbí láti fi sọpọ́tì shakhsan aw amalan láti fi sọpọ́tì èèyàn kan àbí láti fi sọpọ́tì iṣẹ́ ẹtí pé ọ̀nà méjèèjì ni àbẹ́ẹ̀kọ́ ni eléyìí náà ń pè ní mùzọ́hárọ̀ so otu túmọ̀ sí pé tàbá ń sọ pé mùzọ́hárọ̀ nínú èdè nǹkan tí àwọn elédè gbọ́yé òun náà ní kí ni o ìkójọ láti máa ṣe ìwọ́de àbí nítorí ẹ̀rẹ́ tẹ́ lọ́nu tíra àwọn olùmọ̀ tíra ẹ máa rí wípé wọn gbọ́ nǹkan kan mí yé ju ká máa ṣe ìwọ́de lọ òun ni wọ́n sì máa ń ṣe ọ̀rọ̀ lé lórí kí nǹkan wá dé lónìí kọ́ máa sọ pé mùsọ́hárọ̀ ẹ ó lè túmọ̀ sí pé ẹ tí mo bá fi tí bá sọ fún èèyàn pé tí ń a sọ wípé èyí kọ́ ń ti sọ kò protest lédè òyìnbó sẹ́wọ̀n pé lédè òyìnbó tó tọ́ protest rẹ̀ ó lè túmọ̀ wípé kí nǹkan fi àyìn kí nǹkan fi àìjọ̀nú mi hàn sẹ́yìn àkàfíà in tó sí ọ̀dá o sẹ́wọ̀n pé mo protest náà nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n kìí ṣe èdè là ń sọ kí ni lárúbá ń gbóyé pẹ̀lú mọ̀zọ́hárọ̀ àbí sábàníyàn ṣe mọ̀zọ́hárọ̀ náà bákan náà rẹ̀ in tí béèrè wáyé lé lórí in tí ẹni gangan ọ̀rọ̀ ká máa ṣèwọ́de yìí náà ni abẹ́n tó bèèrè bèèrè kí ló bèèrè ó bèèrè bèèrè lórí àwọn tí máa ń ṣe ìwọ́de kódà ó mention ẹgbẹ́ tí máa ń ṣe pé TMC àbí abẹ́ ti gbàgbé ni so ìbéèrè yìí gan rẹ̀ ó lọ sórí ìta ń sọ̀rọ̀ lórí ẹ̀ so tẹ́yìn bá fẹ́ sọ̀rọ̀ nípa pé mọ̀zọ́hárọ̀ yìí nìsìn tẹ́yìn bá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kó mọ́ wulẹ̀ divert làkáyà àwọn èèyàn di in tí àwọn olùmọ̀gán òkè ń gbọ́yé nígbà tọ́bá gbígbólóhùn mùsọ́hárọ̀ ẹ̀rí mi gbọ́yé nínú àwọn ìgbìyànjú tèmi àti gbogbo tí Ọlọ́run bá ní kémi rí gbogbo àwọn fàtáwà àtàwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ tẹ́bí sọ̀rọ̀ nípa mùsọ́hárọ̀ wọ́n gbọ́ nǹkan kan mí yé wọ́n sì máa dàmú làkáyàwó èèyàn àwọn èèyàn tí sì ń gbélé lọ́wọ́ náà ò bèèrè nǹkan kan mí jù ká máa ṣèwọ́de lọ ẹ̀rí mi gbọ́yé

kò sẹ́ni tí ń bá yín sọ yẹn ẹ gbogbo wa náà ládẹ̀mà ó dà ibi tàà tí ń sọ náà rèé tàbá ń bá pèjúwe wá ní tàà máa ń sọ ní àwọn tí wọ́n ṣe ìwọ́de kódà mọ́ mọ́ sábà mú wá kó lè bá yé pé àwọn tí wọ́n sọ pé we no go gree o we no go gree ṣé mi tí ń sọ ni nǹkan tàà ń sọ clear now kílótà fẹ́ dàìbá ti kílótà fẹ́ máa digress kúrò níbi topic

táwa náà sì ń takò òun náà ni ìmá ṣe ìwọ́de ìmá ṣe ìwọ́de láti fi jẹ́gẹ́ o láti fi takò olórí àìbẹ̀ náà ti ẹ̀kọ́ bóyẹ̀ ń ṣe ìwọ́de gan kéré pó lórí lẹ́fí takò ṣùgbọ́n ẹ̀fí ń lórí da Norway àwọn ará lọ́wẹ́ wọ́n fi wọ́n ya ànábì sallallahu alaihi wasallam wọ́n fi sí yẹ̀yẹ́ àbí àwọn ará ìlú tó jẹ́ mùsùlùmí wọ́n wá ṣe ìwọ́de káàkiri kéèṣe norway nìkan ṣe ìwọ́de wọ́n ṣe àwọn ìwọ́de yẹn káàkiri káàkiri àwọn ìlú káàkiri táwọn mùsùlùmí wà àbẹ́ẹ̀kọ́ ni láti fi tako nǹkan tí àwọn aláburú yìí tí wọ́n ṣe nípa ànábì sallallahu alaihi wasallam kí ẹ̀kan wá sọ wípé nítorí wípé kìí ṣe pé jọba tako wọ́n kàn ń ṣe ìwọ́de yẹn láti pe ìjọba sákìyèsí lórí tí àwọn aráàlú ṣe tí ó mùsùlùmí lọ́rùn ni káwá nítorí ẹ̀ irú ìwọ́de yẹn dá kódà kò jẹ́ gíní torí pé kò sí nínú àwọn ọ̀nà tí Islam fi ní ká máa pe olórí sákìyèsí nígbà tí a bá rí pé nǹkan tí ọ̀dá lọ nílùú ẹ̀rí ni gbọ́yé ni now ṣe rí irú nǹkan tí ń ṣẹlẹ̀ láyé òde òní ó ti ṣẹlẹ̀ sáájú náà lásìkò Ànábì sallallahu alaihi àbẹ́ẹ̀kọ́ ni báwo ni ànábì sallallahu alaihi wasallam ṣe alájá báwo ni ànábì ṣe yanjú àlámọ̀rí yẹn nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ tó bá yẹ ká fi ànábì ṣe ẹ̀yẹ ni àwọn kèfèrí jọun náà fa ànábì ṣe ẹ̀yẹ dọ́gba wọ́n fi ṣe ẹ̀yẹ dọ́gba àbí tó bá yẹ ká bú ànábì ni àwọn kèfèrí alákọ̀ọ́kọ́ náà bú ànábì kódà lójú ànábì báyìí àbí wọ́n sì bú lójú àwọn sàhábà tó bá yẹ pé ká fara ní àwọn mùsùlùmí ni àwọn kèfèrí jọ náà ń fara ní àwọn mùsùlùmí wọ́n ti gbé àwọn mùsùlùmí tọ̀hún náà wọ́n gbé wọn láti bòmí àwọn náà ti jábọ́ láti ọ̀run àwọn náà ọmọ Mẹ́kà ọmọ Mẹdínà náà ni wọ́n tàbí lọ pé tó pàjọ ní ìlú ni kí ẹ àjọ ní yìí ni sọ ànẹ́bí àtàwọn ará Mẹ́kà ni wọ́n wájọ ní àbí àwọn Abubakar àwọn ẹ̀rùmọ̀rù àwọn sọ̀hábà tó kù ẹ́ tó jára maka ní ọjọ́ pẹlụ pẹ̀lú àbí Usman àti Ali ní ọjọ́ pẹ̀lú ara maka tó fara ní wọn naam gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọ̀nà àbáyọ táwà àtúnṣe táwà a padà sípìlẹ̀ wa ni eléyìí là ń pè ní sàlàfíyà gangan yẹn pé gbogbo tí bá fẹ́ ṣe nú ẹ̀sìn ẹ padà sí ìlànà torí pé kullu khairin fi ittiba'i man salaf kullu khairin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf gbogbo orin yẹnyẹn ó parí síbi ká máa tẹ̀lé àwọn ẹni ìsájú gbogbo aburú yẹnyẹn rẹ̀ ó parí síbi àdádálẹ̀ àwọn ẹni ìgbẹ̀yìn mọ̀zọ́hárọ̀ ọ̀rọ̀ ká máa ṣe ìwọ́de tó bá jẹ́ sí pé protest ní èdè nígbà yín láàmú ẹ̀yìn tàbásì tó gbé dictionary èbó náà kalẹ̀ nísìn tí èyàn bá sọ pé protest nínú àwọn nǹkan tí èyàn bó gbà lérò pẹ̀lú protest náà ni ìwọ́de wà àbí ẹ lè rí yẹn náà yọ kú òun dictionary òyìnbó náà pé òyìnbó tó sọ pé protest ó túnmọ̀ ìgbé tàbá pé ìwọ́de ní protest àṣe àṣejù òyìnbó náà ń pè bẹ́ẹ̀ ẹ sì máa ń tá àgbà lérò pé tàbá ń sọ protest rèé eléyìí tó yìnbó gbà lérò pé ká máa ṣèwọ́de tí wọ́n ń pè ní protest lọ́dọ̀ tí wọ́n náà lágbà lérò kìí ṣe wípé kéèyàn kan lọ sí ilé ẹjọ́ nísìn láti lọ defend ara rẹ̀ ẹjọ́ náà sáwọn nísìn ẹ̀rọkùn èyí náà mú mi because ṣe rí èmi ò láìkí gbogbo orú àwọn nǹkan táwọn èèyàn gbogbo orú àwọn ọwọ́ táwọn èèyàn fẹ́ máa yọ láwùjọ wáyìí wallahi mi láìkí ẹ̀ nínú àwọn nínú àwọn ìtumọ̀ protest tó wà nínú èdè òyìnbó wọ́n ní to call as a witness in affirming or denying or to prove an affirmation to appeal to wọ́n ní to call as a witness kéyàn péyàn láti wá jẹ́rìí in affirmation or denying láti fi nǹkankan rinlẹ̀ àbí láti tako nǹkankan ó protest ni kẹ́ẹ̀ péyàn kan nísìn láti wá jẹ́rìí sí ìfi nǹkan kan rinlẹ̀ pé bó ṣe rí nìyẹn ẹ pè pé kó wá fi rinlẹ̀ kó wá jẹ́rìí pé ṣé bó ṣe rí nìyẹn ó sì fi rinlẹ̀ bẹ́ẹ̀ àbí ẹ pè láti wá tako nǹkan all to prove an affirmation àbí láti wá láti wá prove kí lẹ́ ń prove ní Yorùbá náà láti wá mú ẹ̀rí wá lórí ìfi nǹkan rinlẹ̀ pé ah, interview rinlẹ̀ yóò ẹ̀rí rẹ̀ wá prove ẹ̀ so ẹ bá ní sí to appeal to láti àpíò sí nǹkan so ẹbá nísìn so bẹ́ẹ̀ náà ni nínú líhù nínú ètò òfin wọ́n máa ń pè ní to make a solemn to make a solemn written declaration in due form on behalf of, of the order against all parties liable for any loss or to damage or damage to be to, uh, to, uh, to be so, to be sustained by non-acceptance or non-payment of a bill or note. This should be made by a notary public who seal it is the usual practice to affix so pé wọ́n máa ń lò níbi òfin náà gbogbo eléyìí rẹ̀ nínú nǹkan tí òyìnbó máa ń pè ní protest ni gbogbo ṣé gbogbo ẹlà àgbàlérò ṣé kíyàn lọ jẹ́rìí nǹkan lágbàlérò pẹ̀lú protest ṣé kíyàn lọ tako ìjẹ́rìí nǹkan kan kí nǹkan kan tẹ́fẹ́ fi rìn lára àgbàlérò pé ṣé ń lágbàlérò ìta àgbàlérò pẹ̀lú protest o náà ni tó yìnbó náà tú protest ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin sẹ́lẹ̀ karùn dín sínárì mọ́nkáyé o ìtumọ̀ tí wọ́n fún ní bíbá yìí rẹ̀ ìtumọ̀ tán fún ọ̀rọ̀ protest ìtumọ̀ márùn nínú dictionary tí mọ́nkáyé tẹbádọ̀ lọ wò Oxford as Advanced Learner Dictionary náà ẹ bá ń bẹ̀bẹ̀ to make a strong objection kéèyàn takò nǹkan ní ìtakò tó ní agbára to make a strong to make a strong objection to make a strong objection so kí láyé fàyọ́ bẹ̀ ni pé gbogbo àwọn nǹkan yìí náà ń pè ní protest lédè òyìnbó náà tí n bá wọ́n sọ pé protest rẹ̀ ó túmọ̀ bí tí n bá lò sí nínú márààrún àìbẹ̀kọ́ ni ilé táwádẹ́ ń lò sí bíbá ètò clear tá ń mẹ́rin wálé lórí ẹmọ́dà ìvá ti wa kúò níbi topic ẹ̀ tí ọ̀nà sábà ń sìn in táwà ń lò tí òyìnbó náà ti gbọ́ yé bẹ́ẹ̀ tó dẹ̀ wà lákọọ́lẹ̀ nú èwe akọ́nilédè òyìnbó o náà ni ìmá ṣe ìwọ́de àbẹ́ẹ̀kọ́ ni ìmá ṣe ìwọ́de kí ni ìdájọ́ ìsìláàmù lórí ẹ̀ ẹ pa pé ẹnìkan ó lọ́mọ léèwé wọ́n wá ní káwọn ọmọ wọn wá jẹ́ kan jáde láago mẹ́rin wọ́n sì lọ lé kéwú ẹ̀kìníkan ó wá padà lọ sọ

kí n wá ti torí ẹ̀ kí n wá lọ sọ fún yín léèrè pé á ah, n yí ọ̀tẹ́ mi lọ́rùn nítorí pé ẹ ń fi ẹ̀kọ́ kan pa ìkan lára fọ́mọ mi àbí nítorí ẹ̀rẹ́ àwa òbí tá corporate wá ní àníjẹ́ káwọn ọmọ wá wá sẹ̀zám nítorí kẹ́lẹ̀ bá mọ̀ pé à ń bínú sí wọn nítorí wọ́n fẹ́ máa ṣe kí ni o wọ́n fẹ́ máa da ètò tí a tòólẹ̀ fáwọn ọmọ wa rú káwá nítorí ẹ̀rẹ́ àwa náà wọ́n ti protest nìyẹn o so àti ń takò gbogbo fún ibo láti sọ yẹn eléyìí gan àwa gan ṣe ẹ̀rí ni gbọ́yé ni ọ̀rọ̀ yẹn dàbí àpé èyàn kàfẹ́ fún èyàn mọ́ tight corner kan nítorí àti kàn ṣe rọ́jù fún níbẹ̀ ìtàà sọ àbí gbogbo nígbàtà tí ń sọ ọ̀rọ̀ protest ní kílà máa ń sọ jẹ̀mọ́ ìwọ́de ìwọ́de ìtakòjọba ó clear now ìwọ́de báyìí máa ń sọ ìwọ́de ìtakòjọba àbí ẹlọ́run jọdá fún yàfá kódà tó máa ń sọ pé ìwọ́de láti takò jọba àbí adẹ̀kọ́ gbẹ̀rú abíyàn tí ń bá jọba lò àbí ẹ̀kọ́ ni pé táwọn jọba bá ti gan ẹ̀rìkẹ́ ọ̀rọ̀ jọba ọ̀rọ̀ jọba kọ́ là ń sọ láti gbà yìí èmi ò kí ń láìkì gbogbo orú àwọn nǹkan wọ̀nyí èmi ò ìplé pẹ̀lú senses àwọn èèyàn ni haza innama a'tabiruhu tàláàrùbá bí lẹ́ẹ̀kùn tí mi rí sí ní ẹ̀kọ́ èyàn kàfẹ́ máa play pẹ̀lú intelligence àwọn èèyàn it's just an avenue láti it's just to create an avenue láti láti play with láti play pẹ̀lú intelligence àwọn èèyàn so wọ́n àmà àwọn èèyàn àgbẹ̀kẹ́ wọ́n ti wọ́n ti yanjú ẹ̀ o wọ́n ti tẹ́kí náà yanjú ta ló ń wí yẹn tẹ́lẹ̀ tẹ́sọ̀kan ti yanjú ẹ̀ ta ló ń sọ yẹn tẹ́lẹ̀ nǹkan tó máa nǹkan tó máa ṣe tufu tẹ̀wé kò ní kí èṣẹ́ ǹkùlé tẹba ti rẹ̀yàn tó àkíyèsí yàn kan pé yàn kan parọ́ ẹfúrọ́ sí ẹfúra sóhun gan onírọ́ la sọ yẹn pé ẹni tí ó bá lọ fọmọ síléèwé tí wọ́n wá jẹ́ kọ́mọ rẹ̀ kó rí bí kẹ́kọ̀ọ́ kéwú tó lọ sọ fún àwọn olùkọ́ pé tán sí ọ̀dá ó ti protest náà nìyẹn ó sì ti jáde kó náà lùsùn náà àwọn ọmọ ìyẹ́ kó náà lùsùn náà wọ́n mọ̀ ìyẹ́ kó náà lùsùn náà protest tá ń takò ó clear náà mọ̀zọ́ harọ̀ làwọn takò wọ́n èyí dẹ̀ pẹ̀lú eléyìí tẹ́ sọ yẹn tán bá bí àwọn olùmọ̀léèrè àti gbàkọ́lẹ̀ nípa mọ̀zọ́ harọ̀ irú eléyìí tẹ́ wíhun títí pé èèyàn lọ bá àwọn olùkọ́ àbí management iléèwé ọmọ yẹn kò sáàfà tí máa ń gbọ́yìn yé sí mùsàn àárọ̀ láyé kò dẹ̀ sínú nǹkan táwọn fan discourse tán bá dẹ̀ wí láyé tán bá wí nínú gbogbo tíra rẹ̀ in tán máa ń gbọ́yé sí mùsàn àárọ̀ tí ẹ ti sọ̀rọ̀ so mo rò pé pẹ̀lú eléyìí rẹ̀ mo ti yanjú ọ̀rọ̀ àsìgbọ́yé àti ìfẹ́ máa fẹjúlẹ̀ máa máa tú ọ̀rọ̀ yẹn sí ibi tẹ́yìn òtú le nítorí kó lè rí bí rán yàmá nítorí kó lè rí bí lẹ̀yàmá lásán ni kó lè fìyàn lépa bá àbúrúkà ṣe bá ń sì so ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ba ilé ká bẹ̀rù Ọlọ́run ọba níbi àwọn nǹkan tàbá fẹ́ sọ inshallah lẹ́yìn ilé ìbáyé rẹ̀ tó bá ti di lọ́la mo rò pé bóyá máa láyè mú tíra àmásáyè mú ọ̀rọ̀ tẹ́ni kọ máa ráyè mú parí ni ṣùgbọ́n tẹ bá wojú àsìgbò wá ń sìn ọjọ́ ti lọ gidi gan àbí bẹ́ẹ̀ kọ́ ni alhamdulillah ilé ìtọ́lọ̀ ní kárí yanjú náà lálẹ́ báyìí sìn fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ bá ní kò tiẹ̀ ti kó rújú tẹ́lẹ̀ kìí bá ní sìn so yóò padà clear sí pé inta ń sọ clear dáadáa ẹjá padà sí ìta ń sọ káwájọ náà kọ́ṣà eléyìí ìta ń sọ yẹn òun ló yẹ ká máa rán ẹjọ́ ọ̀nà sáà nísìn so ẹ gbàgbé gbogbo pé ẹ mọ̀ protesti ẹ pé mọ mí ni kẹ́ni náà mọ gbogbo òyìn ìwọ́de ìwọ́de ìlàwágbà lérò náà ni wọ́n ti ń pè yẹn náà ní protest lédè òyìnbó àbí tí wọ́n bá tẹ̀ sọ pé mọ̀sánhárọ̀ nínú èdè kéwúre in táwọn olùmọ́gbọ́yé náà ní ìwọ́de àbí so eléyẹ̀ làwọn wú eléyẹ̀ táwà náà gbọ́ ìtàwà ń sọ náà nìyẹn eléyẹ̀ táà dẹ̀ nìyẹn pé bá ń sì so inshallah a padà wá tẹ̀síwájú because tẹ́rí níparí àwọn èèyàn ń ṣe àbòsí láwùjọ wa yìí o Allah àwọn èèyàn ń ṣe àbòsí láwùjọ wa yìí wọ́n wà ọ̀rọ̀ àwọn jàbàtà ni mo mọ̀ tí máa ń serú nǹkan báwọn èmi ò pé àrùn yẹn ó tó kárí àwọn èèyàn náà ẹ sì máa tako jàbàtà àrùn jàbàtà ti ń bẹ lára ẹ̀yìn náà ẹ ẹ gé lérí ẹ fi àárín ti gé erí ọ̀rọ̀ tó ń bábọ̀ lókè àtọ̀rọ̀ síbi tá parí ọ̀rọ̀ sí sálẹ̀ ẹ wá gé àwọn ọ̀rọ̀ kan bẹ máa ń dájà kí a sọ pé ìzàn fa'ana kàfírùn ìzàn fa'ana kàfírùn tó bá wá lè rí bẹ́ẹ̀ o tí bá lè tó bá yẹ pín bá sọ bí nǹkan tẹ́sọ ya mú di kèfèrí nìyẹn tí wá gé ìzàn yẹ kúò tí wá gbé ana kàfírùn yẹlẹ̀ tí wá ana ń kàfàrà ara rẹ̀ ẹ ti gé ìzàn kúò ẹ tọ́nà sáma ní sí ọ̀rọ̀ tí ò gẹ́rígẹ́dì ọ̀rọ̀ àwọn èèyàn tí mú wá báyìí láwùjọ wa alhamdulillah bí wọ́n ṣe mú wá lọ́n tí wá sí rí gẹ́rígẹ́dì ọ̀rọ̀ yẹn tó bá ti lè mú wá báyìí tó bá ti lè jú báyìí àwọn kẹ gbìyànjú àti wá kí ni àwọn mọ̀tọ́dí kí làwọn ọ̀rọ̀ sheikh Salih al-Uthaymin kan bẹ nínú liqa'atul babil maftuh adìbẹ̀ insha Allah àwa mú ọ̀rọ̀ yẹn àwa mú gbogbo àwọn ọ̀rọ̀ sheikh Salih al-Uthaymin wá lórí ọ̀rọ̀ yẹn kìí bá nìtì bákanáà rẹ̀ kìí kàtù ti bẹ̀rẹ̀ sí o al-inkarul alani ká máa tako àwọn olórí ní gbangba àwọn èèyàn kan tó ti lọ mú gẹ́rígẹ́dì ọ̀rọ̀ àfáwà gẹ́rígẹ́dì ọ̀rọ̀ wọ́n gé orí wọ́n gé ìdí wọ́n gé orí wọ́n gé ìdí wọ́n wá yọ àárín pé àwọn àbá àṣọ yí pé yẹn lè tako àwọn olórí ní gbangba kò yí báyìí nìsìnyí wọ́n ti ti gé orí wọ́n ti ti gé ìdí ní tí àwọn ọ̀rọ̀ àwọn àfá òfin yí ọ irú nǹkan tí wọ́n gbà lérò wọ́n ti gé e. wọ́n wà ní wọ́n ni wọ́n láwọn àfá sọ wọ́n wá bẹ́ẹ̀ fi yẹn ṣe ẹ̀rí pé mọ̀gọ́hárọ̀ náà rèé protest náà rèé ìtako lórí ní gbangba náà ni àà ah, àà ah, ah ẹ̀tọ́rí àwíjáre kí tọ́tẹ́ lẹ́nu òjòrò ilẹ̀lẹ́ yìí o ìyáláyà òjòrò wàlá ìyáláyà òjòrò in táwọn àfá ń sọ pẹ̀lú gọ́nà bá gbogbo ẹ̀rẹ́ lápàdà débẹ̀ insha Allah al-inkaru al-alani kátàkó lórí ní gbangba kí ni manhajj ahlis sunnah wal jama'a nípa ọ̀rọ̀ yìí ẹ́ àwọn tí wọ́n fẹ́ máa fi ọ̀rọ̀ yìí tẹ́fẹ́ máa fi tán fẹ́ máa fi dìfẹ́ndì muzaharat pẹ̀lú gọ́nà ọba àsírí òtún bẹ̀ tí ó bá ní sí so kọ́lọ̀bà alékẹ́lá kó dábùn kó bùn wa ní ẹ̀mí kọ́lọ̀bà alékẹ́lá kó dẹ̀bùn wa ní okun ara àti agbára àti ìmà àti òye ilé tá ma fi yanjú àwọn alámàrí ọlájọ́kan ọlọ́wọ́ba ọlájọ́kan ilé ìbáyìí òun náà ni a fi dúó lálẹ́ pẹ̀lú gbọ́lọ́ọ̀ba tó bá di lọ́la pẹ̀lú gbọ́lọ́ọ̀ba a tẹ̀síwájú a parí tírà ọ̀rọ̀ tí ẹni yìí ọ̀rọ̀ tí ó kọ sí orí whatsapp tí mo tọ́ yí pé so ẹ padà wá rí nọ́ọ̀rọ̀ yẹn wípé ẹ̀rí tí mo sọ pé mo ń gbóòórùn ikhwan mo ń gbóòórùn àwọn ìmánhájú ikhwan lára ẹni yẹn yóò padà hàn sí yín lọ́la wípé ẹni yìí tó tọ́ ẹ̀rí tó clear dáadáa ẹ̀rí tí ó clear dáadáa so kọ́nà bá lékẹ́lá kó dáhùn kó sànú wa àti àwọn èèyàn tí ọlọ́run ní kí wọ́n sí ọ̀rọ̀ yìí tọ́lọ́run ní kí wọ́n sì gbọ́yé yìí kọ́nà bá lékẹ́lá kó dáhùn kó sànú ẹnì kọ̀ọ̀kan wa so kọ́nà bá lékẹ́lá kí ó má da ẹnì kọ̀ọ̀kan wa láàmú tabaréyàn tó gbọ́ ọ̀rọ̀ yìí rèé tabaréyàn tó gbọ́ tó wá ní òun ọ̀rá burú ń bẹ̀ ó ṣe bọ́lọ̀wọ̀ bàbá sanú yẹn tó tọ́ bíyàn bá gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn tẹ̀wọ̀n pé mo ní Maradona làwọ èèyàn Maradona tí wọ́n mọ bọ́ jẹ́ fi làkáyì èèyàn gbá bọ́ọ̀lù gan wọ́n dìríbù pẹ̀lú làkáyì àwọn èèyàn gan ó ṣe é ṣe kọjẹ́ sí pé wọ́n rí bọ́ọ̀lù gbá níbi làkáyì ẹni yìí ṣé bá ní ṣiṣẹ́ kọ́lọ̀ wa rìkẹ́lá kó dáhùn kó sanu ẹnì kọ̀ọ̀kan wa Thank you.